بسم الله والحمد لله والصلاة والسلام على محمد بن عبد الله وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún un a tọrọ àti ọlà fún aṣíwájú wa anabi wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀. à ń bẹ Allah kó fi wá ní kòǹgẹ́ dáadáa mo kí wa káàbọ̀ sórí ìkànnì wa Ta'alim TV ní alẹ́ òní yìí tí í ṣe alẹ́ sáptì déètì òní ní twenty two oṣù kọkànlá ọdún fourteen forty two twenty two eleven fourteen forty two ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni kí Allah subhanahu wa ta'ala kókó wáyọ nínú. No àdánwò tí ń bẹ ní níbi ẹ́ ní àná tí a ṣe oyì ohun tí a pèsè rẹ̀ ní àná ọjọ́ àṣàṣì idán oògùn ìfẹ́ èyí tí àwọn oníṣẹ́ ibi máa ń ṣe tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ pé ní abala ọ̀rọ̀ ìfẹ́ àwọn oògùn tó jẹ́ idán tó ní í ṣe pẹ̀lú ẹ̀ ó mọ̀ pọ̀ díẹ̀ ó pọ̀ díẹ̀ tí a bá mú ìfẹ́ àti oògùn tí ọ̀rọ̀ mọ́ ìfẹ́ tó jẹ́ idán ó pọ̀ díẹ̀ nítorí pé. àkọ́kọ́ òun ni idán ìfẹ́ tí wọ́n ń pè ní oògùn ìfẹ́ ìdàkejì ẹ̀ náà tún wà tí wọ́n ń pè ní oògùn àjàtúká idán náà lòun náà idán ni òun náà so ó tún wá ju bẹ́ẹ̀ nínú rẹ̀ wọ́n ń pe òka kan ní òka àmúdó nínú rẹ̀ wọ́n ń pe ògùn kan ní mágùn gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní í ṣe pẹ̀lú ọkọ àti aya a sì jẹ́ kó yé wa lánàá wípé èyíkéyìí oògùn tó bá ti jẹ́ idán haramu ni. tí ìgbéyàwó bá dúró lé idán ìgbéyàwó bẹ́ẹ̀ òtúbá ń tẹ́ ni gbogbo ìwọ̀n yẹn la sọ ní àná pẹ̀lú yọ̀ǹda Allah kódà a tún jẹ́ kó yé wa nínú àwọn èròjà táwọn yẹn máa ń lò láti fi ṣàìdán ní alẹ́ yìí ìbéèrè táwa fẹ́ dáhùn ni pé kí ló máa ń bí kí oògùn ìfẹ́ kó rányàn kí ni máa bí kí oògùn ìfẹ́ kó múni kí ni máa bí àkọ́kọ́ náà ṣe rí idán wàlá yufulehu sahiru haifu ata òpìdán kò ní í jèrè níbikíbi tó bá wà. nínú àwọn nǹkan tó kọ́kọ́ gbọ́dọ̀ yé wa ni pé gbogbo ẹni tó bá ti máa ń sa idán wọn ò ní í jèrè. gbogbo ẹni tí bá ti máa ń sa idán ìbá àkùsí mọ́sálásí kò ní í jèrè torí pé idán haramu ni idán ẹbọ ni idán abẹ̀sìnjẹ́ ni ọwọ́ idán nìkan ìdájọ́ mẹ́ta gbáǹkọ́ gbáǹkọ́ ló wà lórí ẹ̀ haramu ni ṣíríkù ni rídà ni. wọn ìbá pa òpìdán sórí ìrun kò lè jèrè níwọ̀n ìgbà tí kò bá tí ì fi idán pípa sílẹ̀ títí ó fi di ọjọ́ ku rẹ̀. so ẹ̀yin èèyàn wa ẹjọ́ kọ́kọ́ yé yín dáadáa ná wípé onídán yálà idán ìfẹ́ ló ṣe ni o yálà idán àjàtúká ni o yálà idán àìsàn ni o yálà idán ìmúnisìn ni yálà idán aka gbogbo ẹ̀ lánàá yálà idán ààbò ìṣọ́ ń ló ṣe ní gbogbo ẹ̀ pátápátá ò lè jèrè tá a máa ń pín èrè kò ní kàn ọ́ kò ní kàn ọ́ láyé kò ní kàn ọ́ lọ́run. ló sì fi já sí pé gbogbo àwọn òpìdán ńláńlá níjọ́hun àwọn bíi Ṣàngó àwọn bíi Ògún àwọn bíi Ọya òpìdán ni wọ́n o kí ni àtúbọ̀tán wọn kí ni àtúbọ̀tán wọn wọn èé gúnlẹ̀ láyọ̀ lọ túbá níbi idán ìyẹn kọ́kọ́ jẹ́ òdodo àkọ́kọ́ tó gbọ́dọ̀ yé wa ẹlẹ́ẹ̀kejì ni pé idán kò sẹ́ni tí ò lè mú àmọ́ idán ò lè mú ẹnìkan ilá bi iznillah ilá bi iznillah. idán ò ní mú ẹnìkan àyàfi pẹ̀lú yọ̀ǹda Allah bọ́ ọ bá kó èròjà idán rẹ jọ tó o pe àwọn irúnmọlẹ̀ tó o pe àwọn ẹ̀mí àìrí tó o pe àwọn iwin inú igbó iwin inú odò iwin inú àpáta iwin inú igi iwin inú afẹ́fẹ́. tó o bá rán wọn níṣẹ́ tó o gbé iṣẹ idán wọn lọ́wọ́ wàláì kò lè kó ìnira kan bá ẹni tó sadán sí àyàfi pẹ̀lú yọ̀ǹda Allah èyí ni ìgbàgbọ́ tó gbọ́dọ̀ wà nínú ọkàn mùsùlùmí àkọ́kọ́ náà ìwọ tó o sadán òní ní ṣoríire tọ́wá rẹni tọ́wá sadọ́sì yẹn kò lè mú àyàfi pẹ̀lú ìyọ̀ǹda Allah ó di kókó ẹlẹ́ẹ̀kejì kókó ẹlẹ́ẹ̀kẹta ta tún gbọ́dọ̀ dì mú ni pé sẹ́rí ìyọ̀ǹda àti àìyọ̀ǹda o ó bùkátà sí kí ẹni tí wọ́n fẹ́ sa idán sí kóun náà dúró déédéé kó dúró déédéé ó dúró déédéé ti Allah ìwọ náà ò ní fi idán ko idán tọ́ ọ bá ti lè fi idán kó idán ẹ̀yin méjèèjì ti dolórí ibú nù. ẹjọ ní jèrè ni. oníwèé sàṣìyàn ṣùgbọ́n ò ń ṣe ìṣọ́ra idán oníwèé ìbá tèèyàn jẹ́ ṣùgbọ́n wọ́n ń ṣe ìṣọ́ra idán olórí ibú nìwọ náà ò lè jèrè gbogbo òkìgbẹ́ rẹ gbogbo ayẹta rẹ gbogbo ẹ̀ẹ́dẹ́rì ọdẹ rẹ gbogbo gbogbo ń tó sáfi ṣe ìṣúra wọn yẹn ìdán ni gbogbo ẹ̀ ìwọ náà ò lè jèrè ò lè jèrè tó bá fẹ́ jèrè ó dùn ti Allah nìkan ṣoṣo àwọn súrà àwọn ááyà àwọn gbólóhùn tó ti ọ̀dọ̀ ànábì wá sallallahu alayhi wa sallam nìkan sọ ló máa kà ló fi máa pe àlọ́ ò pé kó kú ọyọ níbi idán ẹ sì rí i pé anabi sallallahu alayhi wa sallam ó ní ká máa ké suratul ikhlas suratul falak àti suratul nas lẹ́yìn irun kọ̀ọ̀kan irun ọ̀ranyàn wa tá a bá tún fẹ́ sùn ó tún sọ bá tún ṣe kà pé a fàtẹ́gùn sí àtẹ́lẹwọ́ wa méjèèjì a fẹ́ àtẹ́gùn a fẹ́nu fàtẹ́gùn sí àtẹ́lẹwọ́ wa méjèèjì tá a pa wọ́pọ̀ a fàtẹ́gùn sí awàkàkólúwàláò akàfálákì akànáàsì má sì mí gbọ́ o sùrọ́tùlì fálákì ni mo níwà àkàlù dídí o kì í ṣe kó sọ pé ìkìláàsì fálákì náà tere ẹlòmíì ò gbọ́n tí aṣọ ń rí ẹlòmíì ò gbọ́ rí. so odidi súrà yẹn ọ̀ọ́kà ọ̀ fi pa ara rẹ awọ ara rẹ bẹ̀rẹ̀ láti orí dé ibi tí ọba lè dé gbogbo ibi tọ́wọ́ ẹ bá lè kànú ara rẹ dé ẹsẹ̀ rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. bẹ́ẹ̀ bá pèrè fọ́lọ́ ń sọ ọ máa pe ọlọ́run ọba pé kó sọ ọ ni o kì í ṣe pé ọmọ afẹnu sọ pé ọlọ́run ń sọ ọlọ́run ń sọ bẹ́ẹ̀ ni aláwo ni olùsọ gbogbo wa ṣùgbọ́n ẹni tó sadán sí ọ ó ti pè ọ níjà pé kíwọ náà ó pe Allah kó sọ ọ níbi aburú tòun. tábà wá ń ṣe àwọn nǹkan wọ̀nyí tá a so oògùn mọ́lé tá a rí oògùn mọ́lẹ̀ tá a há òrùka sọ́wọ́ tá a lo ìfúnpá tá a lo òǹdè pẹ̀lú ògo Allah kẹ́nìkan bá tiẹ̀ sadán sí wa tá a bá rí fìrìfìrì rẹ̀ ọlọ́run fẹ́ rí fìrìfìrì ẹ̀ ni ọlọ́run náà láwàá pè é tí fìrìfìrì tí ó fi kúrò ń bẹ tí ó fi kúrò ń bẹ. now ìbéèrè táwa béèrè ni pé kí ló lè mú ìdánràn yàn ní agbo ọ̀rọ̀ ìfẹ́ tó ga sí wípé ẹni tó fẹ́ fẹ́ ẹni tí ò fẹ́ fẹ́ yóò sì sa idán sí ọ ọkàn rẹ̀ ó sì change ó sì bẹ̀rẹ̀ sí ní mọ nífẹ̀ẹ́ rẹ̀ ìfẹ́ ló sì kò sí ọ lágbárí kí ló lè bí ìrìnyà ni mọ́ bí ìrìnyà ìrìnyà ni mọ́ bí mọ̀nàkàì ìrìnyà ń bẹ lẹ́sẹ̀ rẹ ìrìnyà ó ń bẹ ní ẹsẹ̀ rẹ ohun tí wọ́n ní kó o wò mọ́ lára kó o tó fẹ́ òun kọ́ ló wò nǹkan mi ló jẹ ọ́ lógún anabi sallallahu alayhi wa sallam nínú àdìsí Bukhari ó ní tún káwùlì mọ́rí à lẹ́ àrìbáyìn tún káwùlì mọ́rí à lẹ́ àrìbáyìn wọ́n máa ń obìnrin nítorí ìdí mẹ́rin lèmọ́lìhà wàlìjàmọ́lìhà wàlẹ̀ hasadi ha wàlì díìnì ha àwòkàmàkọ́lá rasul wọ́n máa ń fẹ́ obìnrin nítorí nǹkan mẹ́rin wọ́n máa fẹ́ obìnrin nítorí nǹkan mélòó torí nǹkan mẹ́rin. wọ́n máa fẹ́ obìnrin nítorí nǹkan mẹ́rin. ok kí ni àkọ́kọ́ àwọn èèyàn á máa fẹ́ obìnrin ha nítorí dúkìá rẹ̀ orí obìnrin kan orí pé ah eléyìí ti rí ṣe eléyìí lówó lọ́wọ́. Lo tí mo bá fẹ́ ilé yìí tí mo bá fẹ́ ilé yìí ayé mi ó dáa yóò fi owó ọwọ́ rẹ̀ yóò fi tún ayé mi ṣe torí pé ó lówó lọ́wọ́ nìkan ló jẹ́ ọ́ lógún ló fi sọ pé ó fẹ́ fẹ́ ló fi dẹnu kọ́ ọ padà di ẹrú rẹ̀ ni lọ́jọ́ iwájú. Wali asábì há wọ́n máa fẹ́ obìnrin nítorí ipò ipò rẹ̀ ipò ẹbí rẹ bóyá bàbá rẹ jẹ gómìnà tàbí bàbá ẹ̀ jẹ́ sẹ́nítọ̀ tàbí bàbá ẹ̀ jẹ́ ọba nítorí ipò tí àwọn ẹbí rẹ wà nínú ìlú òun ló wù tó fẹ́ fi fẹ́ ẹ. kò jù yẹn lọ wàlìjìmọ́lì ha wọn a tún máa fẹ́ obìnrin nítorí ẹwà ah obìnrin mọ̀ rẹwà o ah ó pọn ni o ah àfi bí òyìnbó gbóntórí náà nìyẹn tó fi sọ pé àforí àfọrùn ọ̀nà gbọ́dọ̀ fẹ́ wàlìdí nìha wọn a sì máa fẹ́ obìnrin nítorí ẹ̀sìn rẹ̀ nítorí ẹ̀sìn fáfúr bìzáàtì dìín àdẹ́bí ní tó wá fẹ́ soríire tó fẹ́ jèrè tó fẹ́ ṣègbéyàwó èyí tó lẹ́sìn yẹn ni kò fẹ́ sórí èyí tó lẹ́sìn nǹkan kí síbẹ̀ èyí tó lẹ́sìn ká ṣàgùn sí ọ èyí tó lẹ́sìn èyí tó lẹ́sìn ó ti mọ̀ pé àṣàṣì haramu ni ẹbọ ni rídà ni ìyẹn ó ti yé ètò lẹ́sìn ṣùgbọ́n lè tí ò lẹ́sìn tó kàn wà beautiful tàbí táwọn ẹbí rẹ̀ tí wọ́n jẹ́yàn pàtàkì tàbí tó ní owó lọ́wọ́ ah! ohun tó padà pàdé ń bẹ́ẹ̀ àmọ́ lágbára bádìsí sì wá wá ní ìwà mariya wọ́n máa ń fẹ́ obìnrin nítorí nǹkan mẹ́rin bẹ́ẹ̀ náà ni obìnrin ṣe máa ń fẹ́ ọkùnrin nítorí nǹkan. ni mo fi sọ pé ó rìn ìyà ní ọ ìrìn ìyà ló rìn ló fi lọ pàdé onídán obìnrin náà máa fẹ́ ọkùnrin nítorí owó obìnrin a máa fẹ́ ọkùnrin nítorí ipò táwọn ẹbí rẹ̀ wà nínú ìlú obìnrin a máa fẹ́ ọkùnrin nítorí ẹwà obìnrin a sì máa fẹ́ ọkùnrin nítorí ẹ̀sìn ànábì fẹ́ kọkùnrin kó wu ẹ̀sìn móbìn lára kí obìnrin náà kó wo ẹ̀sìn mọ́ ọkùnrin lára nítorí kẹ́ má bàa kan fìtínà lọ́jọ́ iwájú ni ẹni tó bá lẹ́sìn tó gbẹ́sìn yìí kò ní fẹ́ kẹ́sìn wọn bàjẹ́ ẹni tó bá lẹ́sìn yóò nígbàgbọ́ nínú àjíǹde àti ìṣirò iṣẹ́ ẹni tó bá lẹ́sìn yóò nígbàgbọ́ nínú àlìjẹ́nà àti iná àmẹ́ni tí ò lẹ́sìn ẹni tí ò lẹ́sìn ha tó bá kú ọwọ́ rẹ̀ sí ìwọ náà ò gbọ́ rí lẹ́nu ìgbà tó délé ayé yìí níbi tí ọkọ tó ti fìyàwó ẹ̀ ṣògùn owó ọ̀gbọ́n rí ọ̀gbọ́n ríbi tí ìyàwó tó náà ti fi ọkọ rẹ̀ tó ti fi gúnṣe owó àìlẹ́sìn ni àìlẹ́sìn ni ẹ jẹ́ ká wu ẹ̀sìn mọ́ ọkùnrin lára ẹ jẹ́ ká wu ẹ̀sìn mọ́ obìnrin lára ibẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ wà ibẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ wà àwọn obìnrin ìsìn wọn ò wo ẹ̀sìn wọn ò wo ẹ̀sìn ẹni tó bá ti ní káà ẹni tó bá ti ní káà ń gbé wọn lọ mo rántí ìtàn ọmọbìnrin kan ní ìsìn bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mo sì rántí ìtàn ọmọbìnrin kan nínú ìlú Ìbàdàn yìí gangan ni ó ń lọ sílé ìwé gíga kan nílùú ìlú Ìbàdàn tí mi ò ní dárúkọ ní ilé ìwé gíga kì í ṣe secondary mọ́ o ó jáde láti inú ọgbà ilé ìwé ó bọ́ sí títì ó ní òun fẹ́ wọ mọ́tò lọkùnrin kan ń bọ̀ pẹ̀lú káà ó sì páàkì mọ́ lẹ́gbẹ̀ẹ́ hello salamu aleykum sista níbo ni ẹ̀ ń lọ ọ̀nà wájú báyìí náà ni mò ń lọ ọ̀ ní ẹ bísímìlà ẹ wọlé ó sì wọlé gba àwọn rìn díẹ̀ arákùnrin yìí ó ní ǹjẹ́ mo lè ṣẹlẹ nọ́mbà yín ó ní kò sí problem nọ́mbà mi rèé obìnrin ọwọ́ àdín tó ṣìpù tó bá yẹn. Allahu Akbar torí pé o ti bá a nídìí tó ti bá ọkọ̀ nídìí ẹ̀ o wu abala tó lẹ́sìn mọ́ o fi nọ́mbà ẹ̀ lẹ̀ lẹ́yìn ìgbà tó já lẹ̀ tán ó di pé wọ́n ń ṣáàtì wọ́n ń ṣáàtì nínú ṣáàtì wọn arákùnrin sọ fún yín pé sórí bó ṣe rí mi yẹn mò ń lọ sí airport ní ọlọ́pẹ́ kí n pàdé ẹ̀ mo ní mo ní kíni pè flight tàbí kíni ń pè mo ní ìrìn àjò tí mo fẹ́ bá flight lọ so lọ́jọ́ yẹn tá a pàdé yẹn London ni mo ń lọ mo sáré wá sí Nàìjíríà ni inú sísá ti dùn inú sísá inú ẹ̀ ti dùn ok. arákùnrin yìí kò kọjá new garage lọ́jọ́ yẹn torí pé àṣírí padà tú ni o kò kọjá new garage so kò jẹ́ kí obìnrin yìí rí òun láàrin bíi ọ̀sẹ̀ méjì ó lóun fi wà ní London kò sì kọjá Ìbàdàn ó ti bá ṣáàtì ó ti kó sí lórí ó ti kó sí lórí ó kó sí lórí débi pé wọ́n ní àdéhùn láti pàdé ara wọn wọ́n tún lọ pàdé ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ ìfẹ́ ń gorí ọkàn rẹ̀ látara pé ọmọbìnrin yìí onírìn ìyà ni ó tẹra rẹ̀ lẹ̀ fún ìyẹn bá sùn ó doyún ó doyún nígbà tó doyún tán bàbá lé jáde ńlé pé no o lè gbé oyún àlè oyún ṣìnà ò lè gbé wá sínú ilé mi ok lọ́ba pé arákùnrin yìí o dájú òun ti lé òun bọ́ta o ọ̀dọ̀ ẹ ló kù tí òun bọ̀ o arákùnrin bá ní òkè kó pàdé òun níbi báyìí nígbà pàdé rẹ̀ lọ́ba mú lọ bá ìyá tiẹ̀ ìyá rẹ̀ ní kan ti ń gbé ó níbi tó ọmọ gbé nìyí ah ó but you told me pé o ti kọ́lé ó ní fúláàtì ó lóun ò kọ́ nǹkan kan o òun ò kọ́ nǹkan kan kódà òun so rọ́kọ̀ tó rí lọ́wọ́ òun yẹn ọkọ̀ ẹ̀gbọ́n ni ó fi new garage ni lọ́gọ́ tó ń pàdé rẹ ó fi rán ni òun ò tí ì lówó lọ́wọ́ òun ò tí ì níṣẹ́ lọ́wọ́ à gbé ọ ni ọ̀dẹ̀ gbígbé mọ́ra oyún ti dúró ìbànújẹ́ dé ìbànújẹ́ àkànṣọ eléyìí fún ìwọ tó ga sí wípé nǹkan tẹ̀sìn ní kò wò lára ọkùnrin ìyẹn kọ́ ló jẹ́ ọ owó ọ̀nà tó jáde owó pọ̀ ọ̀nà halali ó jáde owó ọ̀nà haramu ó jáde owó ọmọ ọmọ bó ṣe rìnrìn àjò tiẹ̀ ọmọ. Oh, ẹlòmíì ọmọbìnrin yìí ọpọ́n ọ̀sẹ̀gbá ọ̀sàwo kò ní mọ̀ pé ṣùgbélékè ni èṣù èṣù láàlú ni yóò gbé wọlé tán yóò di wàhálà sí lọ́rùn yóò di wàhálà sí lọ́rùn nígbà tó wẹ̀sìn ó wu ẹ̀sìn ó wu ẹ̀sìn. sọ fẹ́ béèrè béèrè ni mo wà láì òwú ẹ̀sìn òwú ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni kẹ́yìn sísàsì kẹrí àáfàá kan kẹ ní àáfàá ni kọ bẹ́ẹ̀ máa ọmọ pa àáfàá póríṣiríṣi ni. àwọn jàbàtà àfáà náà làwọn náà àwọn tìjàníyà àfáà náà làwọn náà àwọn kọ̀dùríyà àfáà náà làwọn náà àwọn ìlẹ̀rọ̀ àfáà náà làwọn náà gbogbo àwọn tí mo sì kálẹ̀ ń pátá wọn ò là níbi idán. nígbà tí wọ́n tó jẹ́ muslim sisters tó ló ń practice sunna tó ò tí ì mọ̀ wípé èèwọ̀ ni fún ọ láti sọ pé o fẹ́ ṣé ó ń tìjà níyà tàbí oníkọ́ọ̀dìrí yà tàbí ọmọ lẹ́rọ̀ tàbí ọmọ jàbàtà. ẹni tí ó sadán ìfẹ́ sí ọ ẹ ti bọ́rọ̀ débì kan kó tó nawọ́ ọ̀fẹ́ sí ọ kó tó nawọ́ idán sí ọ ẹ sì jọ máa sọ̀rọ̀ yóò ti dọ́gbọ́n béèrè pé sísà àti ẹ̀ ń bá yín sọ̀rọ̀ láti jọ òní ẹ̀ ti ẹ̀ fún wa ń fèsì àmọ́ mi yín kọ́ ná kí ló kọ́ wọn ná ó mú ọnu yóò gbọ́ ọkọ̀ mọ́ mi rẹ̀ yóò gbọ́ ọkọ̀ dádì rẹ̀ ọkọ̀ tó fẹ́ nìyẹn torí àwọn onídán orúkọ ọ̀yá ni wọ́n sábà máa ń lò orúkọ ọ̀yá ni wọ́n sábà máa ń lò jù gbogbo àwọn jálàbí sísẹ́ẹ̀mù wọn nìyẹn orúkọ ìyá ni wọ́n máa ń lò fẹ́ẹ́ tán bá fẹ́ sa nǹkan sí tàbí tán bá fẹ́ bá sa nǹkan orúkọ ìyá ẹ̀ ni wọ́n á lò pẹ̀lú ọkọ tiẹ̀. tọ́ ọ bá ti rìnrìn kúrìn ọwọ́ idán ìfẹ́ ò ní tẹ ọ́.